ètò yín ètò wa Ògo Ìgbàlà sí ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ṣògo Rẹ́níkejì ṣògo Rẹ́níkejì ooo alóhùn ni alára gbàyídá. <laughs> bẹ́ẹ̀ bá ń sọ nípa apostoli Ògo Ìgbàlà yéyeye alóhùn ni alára gbàyídá ṣògo Rẹ́níkejì tó bá ń ṣògo ìgbàlà eh, ohun nìkan ni mi ò ní láti fi kọrin olúwa ò dádì tó bá yẹ pé mo lọ mo rin kọrin yéè àwo mi á ti tó méje ṣùgbọ́n tí n bá lọ ṣe àwo lásìkò yìí ó máa skásì ń ta ó máa pọ̀ nulé tuntun tuntun ni màmá gbọ́ lójoojúmọ́ lálejò bá dé irú tẹ́yìn bá bá mi lálejò sí ma ẹ bá mi mú késẹ̀tì kan wọ́n ní dádì tànà ń kọ́ ẹ bá ń play ẹ̀ fún dádì. dádì lórí ibi táwọn bá ọ̀rọ̀ yìí bọ̀ gẹ́gẹ́ bí eré ìje sí ìjọba ọlọ́run a ti wà níbi ẹsẹ̀ kẹta ó sọ pé ṣáàrù ẹni tí ó farada irú ìsọ̀rọ̀ òdì yìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ sí ara rẹ̀ kí a má bàa rẹ̀wẹ̀sì ní ọkàn yín kí àárẹ̀ sì mú yín ó wá di ẹsẹ̀ kẹrin ibẹ̀ yẹn gan ni mò ń lọ. ẹ̀yin kò tí ì kọ ojú ìjà sí ẹ̀ṣẹ̀ títí dé ẹ̀jẹ̀ ní ìjàkadì yín. ohun tí mò ń tẹ́lẹ̀ láti sọ fún yín ni wípé ẹnikẹ́ni tó bá ti kọjú ìjà sí ẹ̀ṣẹ̀ ìyẹn ni pé Jésù ti gba ìjọba ayé rẹ̀ pátápátá ẹ̀ṣẹ̀ ò ní ìtumọ̀ sí mọ́ Hmm. ẹ̀yin sì ti gbàgbé ọ̀rọ̀ ìyànjú tí ń bá yín sọ bí ọmọ pé mhm. ọmọ mi má ṣe anáìná ní ìbáwí olúwa. ṣe gbọ́. kí o má sì ṣe rẹ̀wẹ̀sì nígbà tí a bá ń ti ọwọ́ rẹ̀ bá ọ wí. sórí hmm. yorùbá náà dáhùn wípé ọmọ wo ni ìwà tí bàbá kì í bá wí ọmọ tí wọn ò bá bá wí ó jẹ́ ọmọ àlè ṣùgbọ́n lónìí ara àwa tá a pera wa ní kìrìsìtẹ́nì tá à ń sáré ìjọba ọ̀run ọkọ̀ òtítọ́ ó sì kọ ìbáwí ẹnikẹ́ni tí ó dé ìjọba ọ̀run yóò ṣetán láti fi ìfarabalẹ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìfaradà àti sùúrù láti súré èdè yìí. nítorí pé ẹni tí olúwa fẹ́ òní ń bá wí. ṣẹgbọ́n nítorí pé ọlọ́run fẹ́ ọ òun ló fi ń bá ọ wí. bọ́yọ̀ bọ́yọ̀ ọdẹ́sẹ̀ níbìkan kíyèsí á tan ìmọ́lẹ̀ rẹ̀ sí àwọn ènìyàn kan láti fún ọ ní ìdájọ́ láti fún ọ ní punishment. Hmm. ṣùgbọ́n lónìí wọ́n fẹ́ lómi punishment abẹ́ abẹ́ òfin ìyẹn ló máa wà tó fi máa lọ dá sọ́ọ̀sì lẹ̀ á bínú kó ń bẹ̀ pé kò yẹ kí wọ́n bá ń wí. Hmm. a sì máa na olúkúlùkù ọmọ tí ó bá gbà á. ṣùgbọ́n ọlọ́run máa ń bá ènìyàn wí nígbà míì wà ó lè fà ní bá ọ wí. Hmm nígbà míì wà á gba ogun láàyè nínú ayé rẹ láti ja ènìyàn ẹ láti láti ṣe ọ̀rọ̀ ṣùgbọ́n tó o bá ti farabalẹ̀ nínú ẹ̀ tó kúò nínú ẹ̀ gbọ́ ìdánwò kì í ṣe ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ó dúkà téèyàn bá tó ṣubú sínú ẹ̀ kó tó di ẹ̀ṣẹ̀. ẹ máa mú sùúrù lábẹ́ ìbáwí. ara àwọn ìmọ̀ràn tó fún wa nìyẹn ká ni ní sùúrù ní abẹ́ ìbáwí. ọlọ́run ń bá yín lò ni. ṣọgbọ́n ọlọ́run ń bá wa lò gẹ́gẹ́ bí ọmọ. nítorí pé ọmọ wo ni ń bẹ tí baba kì í bá wí. sọ̀rọ̀ ọmọ wo ni mọ ń bẹ tí baba kì í bá wí. ṣùgbọ́n bí ẹ̀yin bá sì wà láìsí ìbáwí. bàbá wà láìsí ìbáwí. nínú èyí tí gbogbo ènìyàn ti jẹ́ alábàápín. sọ̀rọ̀ nínú èyí tá a ti jẹ́ alábàápín. ǹjẹ́ ǹjẹ́ ọmọ àlè ọmọ àlè kí ni wọ́n ń pè ní ọmọ àlè bastard kí ni wọ́n ń pè ní ọmọ àlè bíbélì ló sọ bẹ́ẹ̀ o. gbọ́ kí ni à ń pè ní ọmọ àlè kí ni à ń pè ní ọmọ àlè bastard ènìyàn tí ò nípinnu gbọ́ ènìyàn tí ń sá tí ò fẹ́ gba ìbáwí ọlọ́run tí ò fẹ́ gba ìtọ́ni ọlọ́run bíbélì pè ní ọmọ àlè. Hmm. ọmọ àlè. ọmọ àlè ọ̀rọ̀ ńlá ni o tó bá pèèyàn lọ́mọ àlè á bínú o. Ah, ọmọ àlè. Ah, pèèyàn kan bá pè mí lọ́mọ àlè ń sìn dáàdì máa yarí o. ọmọ àlè. ọmọ àlè. ah ọmọ àlè. bastard. sórí hmm ah. mo ń bi ọlẹ́rẹ̀ a ah ni agbara! si omo ọmọ ni abo àbọ̀ máa lè. tó o bá jẹ́ yen. àlè ni akọbi esu. ó ti ẹ̀ wá parí ẹ̀ ó ní bí ẹ̀yin gbogbo gbogbo eniyan ti je alabapin. yes. ọmọ àlè ni yín ẹ kì í ṣe ọmọ. Ọlọ́run ṣùgbọ́n ọmọ èṣù dẹ̀ntẹ́ bá pè ní ọmọ àlè ọmọ èṣù mi má ṣe mí lọ́mọ àlè ọmọ èṣù ni ẹ. ọmọ èṣù náà ń pè ní ọmọ àlè. ohun tó wá máa ń dùn mí jù. olúwa. tí ọlọ́run mi fún àwọn kan ní grace ọmọ ń dùn mí gan. ó ní èèyàn ọba àti máa dẹ́sẹ̀ bọ̀ kókó díẹ̀ kẹ́mi rẹ̀ fẹ́ bọ̀ kọ́ wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fọlọ́run kọ́ wá ronúkú àdàkó níjẹ̀ ní repentance ó ní àní béèrè ẹ̀ṣẹ̀ yẹn mọ́ àádáríjì ló fi sọ wípé èmi ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kí ẹlẹ́ṣẹ̀ kí o ṣe kí ni kí o ronúkú àdà kí o sì hmm. yé gbọ́ gbogbo ìbànújẹ́ tó lè ní ní àkókò yìí gbogbo ẹ̀ṣẹ̀ tó lè dà ní àkókò yìí ó sì lórí ọ̀fẹ́ tọ́lọ́run fi lè ra àgbà rẹ padà ó ti bí ìyànbá sì ṣe rere lọ tó bá kú ọ̀sẹ̀ kan tàbí tó bá jí padà ó láàrin láti gbogbo rere tó ti sí mọ́. bẹ́ẹ̀ ni o ìwé ìzìkẹ́ sọ bẹ́ẹ̀ ó ní bí èèyàn kan bá ń ṣe rere tipẹ́ oníjọ́ tó bá sọ pé òun ò ṣe rere mọ́ ó ní àgbàgbé gbogbo rẹ̀ ó ní búburú tó bẹ̀rẹ̀ sí ń ṣe yẹn. ó ní wọ́n ṣe ìdájọ́ rẹ̀. ìzìkẹ́ twenty five ló sọ bẹ́ẹ̀ ó ní òun náà máa bẹ̀rẹ̀ sí ní. ẹ eré ìje ìjọba ọ̀run hmm. tá a gbé kawájú wa yìí a ní ayọ̀ pàtàkì tá a fẹ́ gbà ń bẹ̀ hmm. nítorí pé hmm. ọ̀run àpáàdì àti ọ̀run rere hmm. opposite side náà wà láṣìírí àwọn ẹ gbọ́ ẹ̀fùtì násàrù ṣe àpẹẹrẹ bíbélì pé ńgbà tí násàrù kú kò rí ààyè kò rí tó lè jókòó sí ní ọ̀run ọlọ́run wa rí lọ́wọ́ ti tí ń gbádùn ó dẹ̀ jẹ́ pé ó kà ya Abraham lọ́wọ́ àtò tí ń gbádùn wọ́n kíyèsí ó bẹ̀ẹ́ dákunjọ torí ọlọ́run mo ní ọmọ márùn-ún bá mi bá mi bá lọ sí nàìjíríà bá mi lọ sí nàìjíríà mi bá wà omi kò fi tí pé ọlọ́rọ̀ ọ̀run nẹ́sàrù ìṣẹ́láyé ó tún fẹ́ ràn lọ́rùn ṣùgbọ́n ọlọ́run wá kíyèsí ó wu ó wu nẹ́sàrù láti fi ìka rẹ̀ kan omi kó fi sí lẹ́nu ṣùgbọ́n ọ̀gùn kan bẹ ní àárín wọn tí ò lè jẹ́ kó kọjá so ọgbọ́n máa wà láàrin ìjọba ọ̀run rere àti ìjọba ọ̀run búburú gbọ́ wọ́n máa fèsì ara wọn ni àwọn tí ń joró wọ́n máa rí àwọn tí ń gbádùn àwọn tí ń gbádùn wọ́n máa rí àwọn tí ń joro ṣùgbọ́n kò ní sáǹfààní àtòrí ọ̀fẹ́ láti kọjá síbi tí wọ́n. ẹni ẹ bá mi fún àwọn ènìyàn ládùúwà. ẹ jẹ́ ká gbàdúrà bàbá tí ń bẹ ní ọ̀run. kábíyèsí. akọ́dúpẹ́ pé ó fún wa lórí ọ̀fẹ́ ọ̀rọ̀ yìí láti gbọ́ ní àkókò yìí láti pè á sí àwọn àkíyèsí nítorí pé ìjọba ọ̀run tá à ń lépa yìí eré ìjẹ́sí ìjọba ọ̀run yìí kìí ṣe ṣe tíyàwó àtọmọ ọjọ́ rìn gbọ́ nítorí pé ìwà wa yàtọ̀ síra wọn ìwọ oníkálukú òní òfìsú rẹ̀ èjì rẹ̀ orí ọ̀fẹ́ táàfìríra wa táàfìrí ló ti àwọn àtúnṣe nínú ayé wa ní àkókò yìí kọ́lọ́run ó yọ̀ǹda fún wa gbọ́ èmi àti rẹ àní jẹ́ adọ́run mòótọ́ hmm. ọ̀run kò ṣe àníyè ọ̀run kò bá ní pàdé ilé yìí wọ́n gbàdúrà fún ọmọ lọ sókè láàrin àwọn agbóhùn fáfẹ́gbẹ́ ẹ wà tayọ. àmín. gbogbo ẹ̀yin dẹ́nṣẹ́ ní ọ́ndà rẹ̀ wọn ní àkókò yìí ọ̀rọ̀ ọba yìí gbẹ̀yìn náà àmín o Jésù ẹ̀ẹ́dẹ̀ tóbi ẹ̀ ní sọ̀yọ́ bọ̀rún nù ọkàn yóò balẹ̀ bẹ́ẹ̀ ni yóò ṣe di pé mo gbàdúrà orúkọ Jésù Kristi Olúwa wa. àmín àmín àmín lórúkọ Jésù ẹ ṣé o bàbá wa lórúkọ àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ móhùnmáwòrán yìí ni a fi ń kí yín wípé ẹ ṣé púpọ̀ tí a pè sì jẹ́ wa ẹ wo láìpẹ́ ẹ tún máa rí bàbá ọ̀rọ̀ ìjọba ọ̀run la mú wá yìí nítorí pé bí ènìyàn ò bá yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ àti rí ire àbí láti rí ìdáhùn àdúrà gbà kò kí ń rọrùn o ṣùgbọ́n kí wọ́n lè rí kí á lè rí ìdáhùn àdúrà gbà torí pé tó bá yá lẹ́yìn eléyìí nígbà tí bá máa pè wọ́n wá àwọn àkórí ńláńlá tí a máa lè gbàdúrà lé lórí ni màá tún máa pè wọ́n wá fún mo dúpẹ́ púpọ̀ ẹnikẹ́ni tí ó bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ kí ó kàn sí mi lórí àwọn ẹ̀rọ ayélujára àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi màá mọ bí ẹ ṣe máa dọ́dọ̀ wọn lórúkọ jésù iṣẹ́ ìránṣẹ́ yín ò ní bàjẹ́ sà. ẹ wo adúpẹ́ púpọ̀ lọ gbogbo àwọn ènìyàn tí a jọ parapọ̀ lónìí tí a jọ mú eléyìí wá sí ojú ìwòran yín ẹni tó jẹ́ ayàwòrán mi láàárọ̀ yìí náà ni ọ̀gbẹ́ni owóẹ̀yẹ joshua nígbà tí ọ̀gá mi tí ó jẹ́ olùdarí àti olóòtú fún tọjọ́ tòní àwọn náà ni ọ̀gbẹ́ni bisi olúkòsì Ah, Samuel Ayédè ló gbohùn mi sílẹ̀ Dorcas ń bẹ nínú ilé bẹ́ẹ̀ náà ni Wúrà Gold ń bẹ nínú ilé àwọn náà ni wọ́n ṣe wá lóge tí ojú wa tí o fi ṣe é wò Wùnmí ń bẹ lókè níbi tó ti ń ṣe òfin tótó rẹ̀ Ṣogorenikeji ń lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun mo lọ sí Òde Ẹ̀dùn Àbọ̀n mo lọ sílé ìjóge olórin nìyí tàbí wòlíì nìyí ẹ fẹ́ darapọ̀ pẹ̀lú mi ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven zero three nine eight four four four eight one zero seven zero three nine eight four four four eight one bá aṣọ alága àdúró tàbí alága ìjókòó mc tó dágájá fún àwọn ètí ẹkùn ìṣògo rẹ nìkejì ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ pọ̀ títọ́ fún àdìgbà míì táwọn máa fi rí àti àánú táwọn máa fi pàdé lórí akọtún ètò yín ètò wa Ògo Ìgbàlà pẹ̀lú èmi ọmọ yín ìṣògo rẹ nìkejì àpòsítò orí tẹlifíṣàn Orísun ẹ má yí kúrò níbẹ̀ o Orísun làgbà Orísun lọ̀gá Orísun ni bàbá ìṣògo rẹ nìkejì ń dágbére wípé ó dàbọ̀.